الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد adáwọ́pẹ́ fún ọlọ́run bàbá tó láre ga ìṣọ́lágbára kan lẹ́yìn rẹ̀ àyàfọ́hun nìkan òun sì ni ọba abẹ̀mí tí ò ní kú ọmọ èdè ènìyàn tí ọba ṣẹ̀mí títí títí kódà tí kú ọba wá tó bá yá yọmọ wò gan pé kó kú nítorí wípé ọmọ náà mímú nínú kí sùn fi nǹkan fàmá yóò àmàrù ní muhammadin wà láàáyọ ń pàṣọ mẹ́rin ọmọrìhì kò sí ń tàn bó ṣe wulẹ̀ kí ẹ̀mí rẹ̀ ogun tó ìṣẹ̀dá rẹ̀ ó máa dínkù ẹni títí ń gbé èèyàn fò títí yóò dẹni tí wọ́n máa gbé fò títí ẹni tí ń ti ń wẹ̀ fún èèyàn tẹ́mi ẹ̀ bá gùn pọ̀ jù yọ́dẹ̀ ni wọ́n wẹ̀ fún ọ ìyẹn ló fà tó fi jọ́jọ́ yí pé mímọ abẹ gbére ọlọ́run bá lọ yẹ torí pé ṣẹ̀dá àti ẹ̀ pé tàwọn ẹ̀dá òpin ìṣẹ̀dá tó ṣe yí oorun tí ìbá ṣe pà ń sùn ni ọ̀pọ̀lọpọ̀ ti padà sọ́dọ̀ ọlọ ìṣẹ̀mí tó ṣe wípé tí ìbá ṣe pà ń jẹun ni ẹlẹ́mìí ti padà sọ́dọ̀ ọlọ ìṣẹ̀mí tó ṣe wípé tí kì í bá ṣe pé à ń lo oògùn ni ẹlẹ́mìí ti padà sọ́dọ̀ ọlọ ẹ̀rá dùrù nǹkan tó gbà wá rú òun bẹ́ẹ̀ bá wá ti iṣẹ́ tó wá nísìn kódà bó bá fẹ́ sùn lẹ́yìn ẹ̀rọ òun sì mọ̀ gùn ọ́ bàbá ti ṣe nǹkan kan tó ṣe díẹ̀ nísìn tẹ́fẹ́ bá ilẹ̀ jẹ wá nísìn àárọ̀ ọmọ gbóná ni bàbá ṣe kìíní kan bó ṣe wùlẹ̀ kálá àmọ́ ṣe tó díyàn bá léèyàn ní jẹun yóò yíwọ́ ṣùgbọ́n lọ́wọ́n bá ọba tó láàrẹ ga ìṣẹ̀mí rẹ̀ pé iná ní fi ń jẹ́ alhayi tó ṣe wípé gbogbo nǹkan tí ń ṣẹ̀mí ara rẹ̀ náà ní ti mú ṣiṣẹ̀mí rẹ̀ sọ wá tá à ń bẹ lórí ilẹ̀ yìí àákù lọ́jọ́ ẹ̀sìn islam wa jẹ́sìn kan tó pé òfin kankan lẹ̀ tí kò ṣàlàyé nígbà tá à ń bẹ láyé bó láti sẹ̀mí ọ̀sọ́ sọ́yì ìbò nígbà bá fẹ́ pò mẹ́ àlàyé rẹ̀ ọ̀sọ́ tó kí lálàyé bá ti sìnkú òun ni a fẹ́ mọ̀ ṣe báyìí pẹ̀lú ògbò ọlọ́run bọ̀bá tó láríká ibẹ̀ ládé nínú tíra àjọrọ̀rù al tí al-Imam Shawkani yìí rahimahullahu ta'ala rahmatan wasi'a tí wọ́n kọ́ báyìí náà kọ́kọ́ ka ọ̀rọ̀ wọn kí a tó mọ̀ ṣe àlàyé lọ torí àlàyé lẹ́yìn díẹ̀ so a mọ̀ ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ibi tí ó bá ní ìdí àlàyé míì tó yẹ ká ṣe bóyá fẹ́ jọ practical bí ọ sá mọ́ bá ṣe sọ tí ó fi yé wa dáadáa pẹ̀lú bọ́ọ̀lọ́ bismillah بسم الله والصلاة والسلام على رسول الله قال المسلم رحمه الله كتاب الجنان مقتنى زيادة الوجود وترتيب المختبر الشهادتين وتوجيهه وتجنيده إذا مات وقراءة الناس عليه والمبادرة لتجهيزه إلا لتجهيز حياته تجهيز حياته القضاء بدينه وتثبيته تثبيته فيجوز تقبيله وعلى المريض أن يحسن الظن بربه ويتوب إليه ويتخلص عن كل ما عليه نعم نعم يكفي شاري كتاب الجنائز جاكوب يلاتي بينا وان الجنائز كلين جبه الجنائز جمع نفو جنازة جمع جنازة tó bá sì wù ọ́ náà tó sọ pé jànáza jìnáza nínú èdè lárúbáwá òun ni ìtẹ́ tí wọ́n máa ń gbé òkú lé lórí nígbà tí wọ́n bá ń gbé lọ sùn ẹ̀kọ́ a máa ń gbòkú sí jìkà báyìí kìíní tí a tẹ́lẹ̀ wọn máa ń pè ní amóòkú nísìn pápó ni wọ́n lò ní ṣùgbọ́n níjọ̀hún bí kòkòrò bá ní wọn kàn jọ wọn ṣe bí ẹni wọn tẹ orí ẹni wọn gbòkòlò tí gbogbo èèyàn máa rí ti ń jẹ́ jìnnàṣà ni ṣùgbọ́n tí èèyàn bá ní jànáṣà òkú tó wà lórí ènìyàn sọ̀rọ̀ sálàyé mi ti ṣùgbọ́n sí àwọn kí àkáàmù tá a fẹ́ sọ kí sí àkáàmù òkú àkáàmù sísìn kú lọ́pọ̀lọpọ̀ bí wọn náà afárí máa sọ pé jìnnàṣà ni ó ṣe déédéé jù ká sọ̀rọ̀ wọn pàlà ìrìn tí ṣùgbọ́n kápẹ́ ní àkàmù jànáńzà jànáńzà gẹ́gẹ́ ló kú kìí ṣe àkàmù òkú làbẹ́sọ̀ àkàmù bí a ṣe ń sin òkú ni wọn pàlà ìrìn tí àwọn mímọ́ sọ pé wọ́n lè túmọ̀ ara wọn bọ̀tà àwọn afá sọ pé asùlù wádé nínú èdè lárúbáwá wọn ni pé tí ẹ̀wọ́ nǹkan bá ti yàtọ̀ ìtumọ̀ yọ yàtọ̀ ni torí ìyẹn ni asùlù nínú èdè lárúbáwá ibẹ̀ kọ kò sí tí ó jẹ́ kẹ́yẹ̀wọ́ wọn ẹ rí pé jìnáza ìsàlẹ̀ ni ó wà jànáza ni ó wà lókè so kí ló bá ń tọ́wà ń sàlẹ̀ mú kẹsùrù ní kọfùdù kẹsùrù ẹgbẹ́ àtọ̀ ní kẹsùrù ń bẹ̀rẹ̀ torí kọfùdù yóò gbé nǹkan mi wọlé so ẹ rí pé àmìsàlẹ̀ ní jàǹjẹ̀bẹ̀ àmìsàlẹ̀ ní kẹsùrù so ara ẹ̀mọ̀ kí fata àmì kí ni fata o àmì òkè ni mo rò pé kí ní ìyá yé báyìí nìsín ìdí ló fi jẹ́ pé jìnáza ìkẹ́ ibi tí wọ́n gbòkú lé lórí jànáza òun ni òkú tó ṣe kí ni o tó wà lórí ẹ̀ tọ́yìb jámẹ́wò òun ni jìnáza òun ni jàná yìí sì jẹ́ fún jìnáza ṣé wá rí Al-Imam Shawkani rahimahullahu ta'ala kọ́lọ̀mbà akẹ́wọ̀n wọ́n bá gbìyànjú níbi tíra yìí wọ́n tó lẹ́sẹẹsẹ ọ̀nà wọn ní ẹgbà tó lẹ́sẹẹsẹ ni pé paragraph alákọ̀ọ́kọ́ al-faqratul ula tí wọ́n kà fún àṣà àgbọ̀n ẹni tí ẹgbà àtàbá ní ti àlọ́ka kọ́ sórí rẹ̀ yí pé ahkamu al-muhtadar ahkamu al-muhtadar nígbà bá débi paragraph mi na akùn tó náà jẹ asọ̀ tí ń jẹ so ahkamu al-muhtadar ni ẹni tí kú ti dọ́dọ̀ rẹ̀ báyìí ló ti fẹ́ pa ìyẹn ni wọ́n ṣọ̀ká ní pẹ̀sọ́ kí mínà sunna nínú sunna wọn ṣe ńlá ànábì muhammad sallallahu alaihi wa sallam òun ni ìyádàtú almariyab òun ni ìyádàtú almariyab nínú sunna òun ni wípé kálọ̀ ọbẹ̀ ṣe rí almustadọ ẹni tí kú dé sí tọwọ́ òun ni ẹni tó ṣe wípé last day rẹ̀ nínú ayé lọ́wà mo rò pálá ayé mi ti rí ó sì ti fẹ́ bẹ̀rẹ̀ àkọ́kọ́ ọjọ́ rẹ̀ nínú àlàkíyàmà sọ ẹ̀ṣẹ̀bọ́ọ̀rù ti dé ẹ̀ẹ́dẹ̀ rí pé ikú èyí sábà pa àyàn tí èsì pọ̀ láti dẹ́ntì o tí ó sì pé ṣe kí àìsàn kékeré kan ṣáájú síbẹ̀ ní àríbẹ̀ kan so àwọn tí wọ́n bá yìí ti dá ẹni tí kú dọ́dọ̀ rẹ̀ mọ̀ tí wọ́n bá ti dọ́dọ̀ ẹ̀ wọ́n ti kí ah bá ti ń wẹ ní ọ̀dàbẹ́ ni pé èso ti dé tọ́yìn kíkú tó wá dé tíyàn bá ń ṣàárẹ̀ kí ni ìlànà ẹ̀sìn Islam tó mú wá ìlànà ẹ̀sìn Islam mú wá ò ní wípé a lọ máa ń bẹ aláìsàn wò torí kí aláìsàn náà ni a máa ń fọkàn sí wípé ikú pa síbẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ bó tiẹ̀ ṣe wípé èèyàn lè ṣàìsàn kọ́ mọ́ sí kí ni o kọ́ mọ́ kú a sì lè ròyìn sẹ́ni tí kú fẹ́ pa báyìí tí kó sì mọ́ sí o funfun máa pa náà tó bá wá ṣàìsàn ara ìlànà ẹ̀sìn Islam ní pé ká lọ ṣe kíni o ká lọ ká lọ lílọ yìí ẹ̀rí rẹ̀ pọ̀ nínú súnà níbà Muhammad wa wa àwọn tó wá lórí lílọ máa bẹ aláìsàn ṣùgbọ́n ká tó lọ síbẹ̀ yẹn ní kẹ́kẹ́ ń bẹ̀ẹ́ ẹ̀ká mẹ́nubá ó ní kí gbogbo ẹni tí bá ń ṣàìsàn nínú mùsùlùmí èèwọ̀ ni fún mùsùlùmí kó máa retí ikú nítorí pa àìsàn sí ọmọ ọgbẹ́ kọ́lọ́n ti ẹ̀pọ̀ àmà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó jẹ́ òye wáyé kí gbogbo àlámàrí mùsùlùmí orí kí lọ́wọ́ orí dáadáa tí nira bá dé ọlọ́run ọba lọ́mọ ìgbẹ̀yìn nira kò sẹ́ni tó mọ̀ lẹ́yìn rẹ̀ ó lè padà tún di ìrọ̀rùn fún yàn nígbà tí ìdẹ̀ra gan bá ń bẹ ta ló mẹ́jọ yẹn lẹ́yìn ọlọ kò sí anábà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ní ọjọ́ kan anábì káwọn èèyàn lẹ́kọ̀ọ́ Ànábì sallallahu alaihi wa sallam wá ní pé al-Abbas gbogbo alásàmà Abbas tó jẹ́ àmà Ànábì Muhammad sallallahu alaihi wa sallam ọ̀sá ìsàn ìsàn yẹn wá ní agbára gan àwọn èèyàn wá ń bẹ lọ́dọ̀ rẹ̀ tí wọ́n wá kí nígbàtá ìsàn yẹn agbára pọ̀ Abbasu radiyallahu ta'ala anhu wà náà kàpẹ́ ah ikú sọ̀rọ̀ kó ń tí ẹ̀kú ń bà náà anábì sọ́lá àríwájú wàsọ́lá wà wọlé tọ́ anábì ní ya àmù ìrẹ̀ àmù mi látàtà mọ́ ní ẹ̀lmọ́ má máa ràn kan fún fàyín na kẹrin kúntà mọ̀síná torí tó bá ṣe kí nígbà tó wà láyé dáadáa ló ń ṣe fa á ń tó yóò lékún sí àbí yóò dínkù yóò lékún sí ni so tẹ́sídájì ẹ̀ṣánú ní ìlà ẹ̀ṣáníkà dáadáa rẹ tó níwájú ọlọ́run yóò tún pọ̀ sí ilé yẹn wá ní ẹ̀kọ́ irun láka ìyẹn ló wá dájú fún so kó ṣe wípé ó wà láyé ó máa fi kún dáadáa tó ti níwájú ọlọ́run sọ pé kò rí ó tún ga sí ìyẹn lóore fún ọ wọ́n kó ń tì sí à tó bá tẹ̀ ṣe pé tó ń ṣe gan kù díẹ̀ káàtó nígbà tó ń wà láyé tó wà láyé fáńtò akọ̀ kọ́lọ̀ kọ́lọ̀n wa ní kó ibu gbé ibú padà ronú ara rẹ̀ bí mo ti ń bá lọ yí ọ̀dà kó wá túbá ní ìsà àtìkà kó níbi tó kù díẹ̀ káàtó tó ń irun ó dáa fún ọ ṣùgbọ́n ẹni tí eti méjèèjì ń bẹ fún ẹni tí bá ti ń so anábì ní náírì mánà kan fún so ẹni tá ìsàn bá ń ṣe a bá lọ so nínú ìlànà ìsìn Islam ó ní wípé kàlọ́ọ̀kì nínú ìlànà ìsìn Islam ní wípé òun náà táìsàn ń ṣe ọjọ́dọ̀ máa ṣe kíni o ọjọ́dọ̀ máa kà púpọ̀ bẹ́ẹ̀ Islam ṣe wá rí kàlọ́ọ̀kì àwọn àhàdíìsì tó wá lórí rẹ̀ pọ̀ kódà àwọn àhàdíìsì yẹn jẹ́ òye wa wípé ara ìwọ mùsùlùmí lórí mùsùlùmí ni anábà Muhammad sallallahu alayhi wa sallam nínú àhàdíìsì Abu Hurairah ó dẹ̀ wà nù sahih wọn náà níbi sọ́lá aléwàlẹ̀ sọ́lá sọ pé hakul muslimi ala muslimi khamsun ìwọ̀ tí mùsùlùmí ní lórí mùsùlùmí márùn-ún hadisi ní sọ pé mẹ́fà wọn ní márùn-ún ni aláwọ̀kọ́ ni rọ́dù sàlám tí mùsùlùmí bá sálámà sí ọ̀dọ̀rọ̀ dá lóhùn so kí lànà mi ò fi tẹ̀lé oníwà ìyá so ẹni tó bá ń ṣàìsàn nínú mùsùlùmí kọ́ ọ sóyé bá nísìn oníwọ̀tí bá àlèjànà yìí kátẹ̀lókù nígbàtí wọ́n fẹ́ lọ sí wọ́n ìjábà tó dáàwà tó bá pè ọ́ sóde kọ́ dá lóhùn ọ̀tẹ̀ṣìmí tú aláàpìs ẹni tí ọ bá sín tó bá sọ alhamdulillah kó ṣe yarhamukallahu tọ́yì ìyájá tó ní marí ẹ̀rí tó nítorí kọ́mọ́sẹ̀ ní àjò wa ṣe kí ni òun yọmọ pẹ́ wọ́tẹ̀lùfíìnù ìmọ̀tàbọ̀ nínú ìlànà ẹ̀sìn Islam ò ní wípé tá a bá wá lọ bá láìsàn wò tí ẹ mọ̀ pé stages ni alákọ̀ọ́ ni pé ń ṣàìsàn tí ṣàìsàn ò tí túmọ̀ sí pé yẹn ó kù ṣùgbọ́n ara bàrí ìlú ẹ̀ ni nínú pàlàyé mi ti tọ́yìn tá a bá wá dọ́dọ̀ rẹ̀ tá a wá ń wo aláìsàn bá wọn pé ah bá ṣe wọn aláìsàn yìí ó dàbí ẹni pé alìkìyàmà ìyàtọ̀ ilé ìdífẹ́ lọ kí ni àwọn nǹkan tó yẹ ká ṣe nínú Islam òun ni nǹkan tí wọ́n pè ní telkinul muhtadari ash-shahadatayn tí wọ́n bá ní alákọ́ọ́nà èèyàn ní nǹkan ìtumọ̀ rẹ̀ ní wípé wọ́n ń pè nǹkan síyàn lẹ́nu wípé kéèyàn ṣe kéèyàn máa wí oríṣiríṣi ìlànà àbóríṣiríṣi ìtumà làwọn ènìyàn o ni wọ́n fún tẹ̀lùtẹ̀lù láyé òjò ní àmì sọ wípé tẹbá dọ́dọ̀ òkú tàbí tẹbá dọ́dọ̀ ẹ̀dí tẹ̀ òkú ilé ti fẹ́ lọ ẹ gbọ́dọ̀ nílà ìtẹ́ bá ń tún sọ fún kí ọ máa sọ nǹkan kan ẹ fẹ́ máa kó ìnira bá nù ìtẹ́wàá ṣe ni wípé wà dá sàlátù lẹ̀

ẹ̀sọ̀ hadith ẹ̀yọ̀ kan lóòótọ́ wọ́n gbà wá níyànjú pé ká máa ṣìkà ń pè ní àníṣọ́lá aléwàlẹ̀ ọ̀ṣọ́lá ní pé láptínú mọ̀tàkùn la ilaha illallah ẹ máa pé la ilaha illallah òsì àwọn òkú yín lẹ́nu torí pé man kana akhiru kalamihi la ilaha illallah inda al ẹni tó bá ṣe kí n tó sọgbẹ̀ yìí lọ fẹ́ kú la ilaha illallah wọ̀nyí ní àṣọ́ọ̀bà àkọ́kọ́ bí làdálíká máa àṣọ́ọ̀bà wọ́n ṣe mistake ẹnìkan ní àá tí ó dá àwọn tẹ́mọ́ lọ jáde jẹ́ ní kíní kan máa ń wí láìlẹ́ láti ọba fẹ́ kú sallallahu alayhi wa alihi wa sallama nípa pé kíní jẹ́ tẹ̀lifíìnù ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ a ní kápẹ́ nǹkan síyàn lẹ́nu ni sọ fún ẹni ọ̀fẹ́ kó wípé sọ wípé èèyàn sọ fún wípé sọ wípé la ilaha illallah èèyàn sọ fún ni pé sọ bẹ́ẹ̀ mo rò mi ti ìyẹn ilẹ̀ rí wà Muhammad sallallahu alayhi wa alihi wa ẹjá fún alákọ̀ọ́jú méjì sáfìrí ké bẹ́ẹ̀ ni Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́kẹ́ nìkan inú hadithi tí a náà sí gbàwà ní ti wà lọ́dọ̀ Imam Ahmad ọlọ́kẹ́ nìkan ẹni yẹ jẹ́ ara àwọn Ansar àwọn ará Madina ẹni yìí bá ní sallallahu alayhi wa sallam bó sì wá dọ̀dọ̀ rẹ̀ bá anábì ní yà hall rẹ̀ hall kò la ilaha illallah sọ fi la ilaha illallah faqala hallun am ammun sí hall ní mi yàbí ammun anábì sallallahu alayhi wa sallam sọ pé gbọ́rọ̀ pàlàyé mi tí lẹ́yìn ìgbà náà Ànábì sallallahu alaihi wa sallam ó wá níkà ó ní fa khayrun li fi an aqul fa khayrun li an aqul ṣe in tó ń sọ ní pé tó dáadù fún mi ní kíkín sọ bẹ́ẹ̀ Ànábì sallallahu alaihi wa sallam sọ wípé bẹ́ẹ̀ ni tó dáadù fún wọn nírú hálù tó wà ìtọ́rọ̀ Ànábì ẹ̀rí pé àwọn àhàdíìsì táàrin láyéláyé ọlọ́rọ̀ lọ́wọ́ àmì ẹ̀kọ́ sí Muhammad Rasulullah ẹ̀rí pé ṣàhádà táyì ní a kọ síbi so ṣùgbọ́n tí àwọn àhàdíìsì sọ oníkàsọ̀ láyéláhá ìlọ́wọ́ tó yé báyọ̀ ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì òní hadíìsì tá àti gbọ́gbọ́gbọ́gbọ́ tẹ́lì kọ̀ọ̀kan wa náà ti mọ̀ òun ni hadíìsì ọmọ Yahudi tí wọ́n ti ṣe khidma fa ìgbàtà ní ìṣọ́lá àríwájọ́ sọ́lá àwọn lọ́kì fako ìndà rọ̀sì níbi orí ẹwà anábì ìjọkò sí rẹ̀ fàkọ́hádà aláhùn anábìṣọ́lá àríwájọ́ sọ́lá wọn sọ aslim ilé ọmọ ìjú gbà sílámù bó tàbí ẹjẹ́ ń lo hadith eléyìí ń bò mí ẹjẹ́ ń lo hadith àbí kọ́ọ̀lì sọ́lá àdọ́dọ̀ ànábì sọ fún pé yàhám kú la ilaha illallah sọ pé la ilaha illallah kalimatun uhajju laka biha inda Allah gbólóhùn yẹn níbọ̀ fi sẹ̀rí ní ọ̀dọ̀ ọ̀lọ́ nǹkan méjì láàmú bẹ̀ nǹkan méjì mo fẹ́ dá nǹkan aláàkọ́ ni wípé a lè lọ ṣe ìyádàtò àlìmàríyàndì àkàfẹ́ kèfèrí tó ń ṣàìsàn a lè lọ bí òun náà wò yahudi ẹ̀rì pò náà ọmọ yahudi ni anábì sì lọ bẹ̀wò Abu Talib náà kèfèrí ni anábì sì lọ bẹ̀wò ẹlẹ́mí ilé sọ pé Abu Talib torí kó jẹ́ fámílì anábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n ọmọ yahudi yẹn sáájú fámílì ṣùgbọ́n pọ́pọ́sì ẹyọ kan òun lèèyàn fi máa ń lọ bá kèfèrí tí yẹn rí pò ti fẹ́ kú òun ni pé kí yẹn fẹ́ ṣe àrùdò islam kí yẹn fẹ́ fi gbígba islam lọ́ọ́ ìlójìn sọ pé kí n dákẹ́ ọmọ yẹn ẹ̀rìgẹ́ tán náà sọ fọmọ yẹn ni pé asìlẹ̀ baslam kí tó lẹ̀ lọ ṣe lọ́dọ̀ àbítọ́lìbì náà ní tó lọ ṣe ní kèrè ámù mi sọ pé láàyè ayọ̀lá torí kó lè bá ṣe kíni kó lè bá baslam ṣé ọ̀rọ̀ mi yẹn ó yẹ wá bá nísìn so ìlànà ìsìn Islam òhun ni tẹ̀lùkẹ́ inú alùpùpù ẹni tí kú bá ti dé síta bá dọ̀dọ̀ rẹ̀ ká ṣe tẹ̀lùkẹ́ inú fún pẹ̀lú òtún máa tẹ̀lùkẹ́ inú eléyìí ṣe wípé ká sọ fún wípé kó sọ wípé la ilaha illallah lẹ́yìn ìgbà náà wá tawjihu tawjihu rẹ̀ ohun tí wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ òní pé kíyàn kọjú rẹ̀ sí kíbla títẹ́ bá dé ọ̀dọ̀ ẹni tó fẹ́ kú o tí ẹ rí pé á ah, eléyìí ò ti fẹ́ kú ẹ kọjú rẹ̀ sí kíbla torí kíni kó lè jẹ́ wípé kíbla ni ó kọjú sí nígbà tó fẹ́ ṣe kíni o tọ́fẹ́ kù eléyìí náà àwọn ẹ̀rí wà tí àwọn àáfàá máa ń mú wá fún ṣé ẹ̀dí gbọ́n mo ti sọ̀rọ̀ àwọn ẹ̀rí wà tí àwọn àáfàá ni wọ́n máa ń mú wá fún ṣùgbọ́n ọ̀rọ̀ kan bẹ tó ṣe wípé kí nǹkan má fẹ̀nu sọ lásán ó yẹ kí n kà fún wa ni òun ni ọ̀rọ̀ tí الشيخ الألباني عليه رحمة الله تماصى nínú ahkam lè jànáyìí lórí ọ̀rọ̀ mímọ̀ dojú òkùnkọ̀ kíbla tàbí dojú ẹni tó bá fẹ́ kúkọ kíbla tí ó ń tó lálàáfíà nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ ni wípé gbogbo àwọn àhàdíìkì tó wá lórí wípé tó kù bá fẹ́ kú tàbí tẹ́nìkan bá fẹ́ kú ẹ kọjú rẹ̀ sí kíbla wọn ò ṣe kí ni wọn lálàáfíà àwọn àhàdíìsì yẹn wọn lálàáfíà pàápàá jùlọ àtúnwà rí ẹni tó ṣe ìǹkáàrù rẹ̀ nínú àwọn ẹni ṣáájú àárín tó ṣe kí ni o tó ṣe ìǹkáàrù rẹ̀ nínú àwọn ẹni ṣáájú gbogbo àwọn tá a bá ní àṣìkáàmù ìjànà ìsìnlẹ̀ tá a bá lọ wò ó àárín nǹkan tí mo ń sọ yẹn bẹ̀ wípé Sa'id ibn al-Musayyib rahimahullahu ta'ala rahmatan wasi'atan nígbàtí ó ń ṣàìsàn táwọn èèyàn wà wà bá àwọn kan wà bá nígbàtí wọ́n wà lọ́dọ̀ rẹ̀ Zura eh, bin Abdurrahman ẹjẹ́ ń ka ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bó ṣe wà ní àṣíkámìlì jànáà ìsàwọn tó bá ní ilé page 20 annahu شهد سعيد بن المسيب في مرضه وعنده أبو سلامة ẹni kẹjọ ń kẹlá abúsálámá inú àmàkíwò rẹ̀ ni ó wà lọ́dọ̀ rẹ̀ òun náà wá dé ara ya aláṣàyèdè ọkàn dákú lọ́dún oníbísàyèdè ṣe dákú báyìí tẹ́gbé àwọn náà ti rí ká kò ti ń sún wọn abúsálámá yìí nígbàtí wọ́n yí síbẹ̀ fa àfàákọ̀ kò bá kú lọ́bá tún lọ́bá jí padà nígbà tó jí padà lọ́bá sọ ìka àwáyé tó ń fi ránṣí kí ló tẹ́ yí ibùsùn mi kúrò níbi tọ́wà tẹ́lẹ̀ tẹ́ yí síbò mi fakọ́ọ̀lù ní àwọn níbẹ̀ ni àwọn làwọn yìí lóòótọ́ ó wá wo àbúsàlámù ìwọ lọ́wọ́ wà ń díẹ̀ fakọ́ọ̀lù ó ní bẹ́ẹ̀ ni ana àmọ́rùtò ìgbìmọ̀ ní kí wọ́n ṣe bẹ́ẹ̀ fàámọ̀rọ̀ sàyíd an yóò háadáa tí ọ̀rọ̀ ṣubú ó ní ẹbú ń dá padà sí bó ṣe wà tẹ́lẹ̀ nínú ibòmí ó ní alẹ́ ìsàlùmọ́ yìí tó ìmọ̀rọ̀ àmùsílìmọ̀ ṣé ẹni ó fẹ́ pé ṣe mùsùlùmí máa ní jẹ́bi ní ìdájẹ́sẹ̀ máa kọjú rẹ̀ sí kúbla níbo ní kọjú sí tẹ́lẹ̀ tó bá fẹ́ sí lọ bẹ́ẹ̀ ni ó ṣe kí ni so èrí kankan kò lálàáfíà fún kí ni ó dídá ojú òkú kọ kìbìlà ọlọ́run bọ̀bà tó láàrin ga òun ló mọ̀ jù ṣùgbọ́n àwọn àhádìsì ń bẹ tí wọ́n mọ́ wá ń ṣe kí ni wọ́n mọ́ mọ́ wá fún ṣùkọ́lọ̀ wọn láti bẹ̀rẹ̀ kọ́ sànù wa ṣùgbọ́n aṣẹ́kọ̀ọ́ làlùbá ní ìyàlẹ́ rahmatullahi sọ kí fọlá mi yẹsẹ̀ àfihì hadithun tó ti jẹ́ kan náà àgbà fáwọn tábìyì ìsìnkú àwọn sálàfù wa náà ó kórìíra gbà rẹ̀ nígbà wọ́n ṣe kí ni o tí wọ́n ṣe bẹ́ẹ̀ fún eléyìí tó tẹ̀lé nínú ọ̀rọ̀ alìmọ́mù Ṣàòkání oní tàgùmí ìbòhò ìdà àmàta sábà wá pé òkú ó ti wá fún ẹ̀mí rẹ̀ ti bọ́ nínú àwọn ẹ̀kọ́ ọba àti ibà ẹni tẹ́mi rẹ̀ bá ẹsẹ̀ bá ti máa ń bá lò ó ní wípé apá ojú rẹ̀ dé ẹ̀rí wípé tí òkú bá kú tán ìdí sábà máa ń ṣẹlẹ̀ ní pé yóò ràn jù báyìí yóò ràn jù ní ibi funfun ojú rẹ̀ ó yìí jáde tó ń dáa ni pé kéèyàn da awọ ojú kéèyàn wá da àbọ̀ padà ìyẹn ni ìlànà sallallahu alayhi wa sallam hadith tó sì wà lórí rẹ̀ ọ̀pọ̀ àwọn hadith tó sì lálàáfíà kìí ṣe ọ̀rọ̀ tí kò ṣe kí ni o tí ó lálàáfíà àníbà Muhammad sallallahu alayhi wa sallam nígbàtí Abu Salama tó kú so hadithi Umm Salama ni nígbàtí Abu Salama kú àníbà Muhammad sallallahu alayhi wa sallam dakhala rasulullah sallallahu alayhi wa sallam ala Abi Salama anábi wọlé nígbàtí anábi wọlé wa qad shaqqa basarahu bí ojú so kìí ṣe kó so ìdínà rẹ̀ ti lọ so ojú ẹ̀wà ayàlẹ̀ fàágùnmábọ̀ hú anamisọ́lá ìsọ́lá wọn àpàdé ó fi awọ ojú yẹn ó fi bò ọmọ rẹ̀ jùlẹ̀ súnmọ́ kọ́ra iná rúha ìdá àkóbìọ̀bọ̀ anamisọ́lá alẹ́ wàlẹ́ sọ́lá lẹ́yìn náà wà ní pé ẹ̀mí bọ́lọ̀mbà ti gbà á ìdá àkóbìọ̀rẹ́ ọ̀tà bí ahòlìbàṣọ̀rọ̀ ìdínà ni máa ń tẹ̀lé èèyàn níyìnà mọ́ fàdọ́jà náà sun min ahli àwọn fámìlì ẹ̀bí wọ́n ti gbọ́rọ̀ wọ́n ti mọ̀ kí túnmọ̀ tá ànábì ń sọ ní wípé ó ti kú bí wọ́n ṣe fi gbé ta wọ́n fi gbé ta ànábì ní látẹ́rí ẹ̀wọ̀ aláàkọ́síkún ilá ọ̀yọ̀kọ́ ìrìn ẹ ṣọ́ra ayé kẹta ọmọ àkọ́ ẹ̀rí bá ìjà àwọn tẹ́mọ̀ lọ bí òkú tí ọmọ lóhun ti sórí ibú ó padà sórí ibú náà ayé rẹ̀ ti tá o ayé rẹ̀ ó padà tá náà tí wọ́n bá débi òkú dáadáa lèyàn máa ń sọ èyí máa ń ṣe kíní o èyàn máa ń ṣe pé anábì ní aláhùnmá fírílẹ̀ àbí ìsálàmà ìrọ́lọ́mà àsàforíjì fàbí sálàmà wọ́n ni wípé nínú ìlànà muhammad sallallahu alayhi wa sallam ni wípé tí òkú bá kú tá ti rí kí ẹ̀mí rẹ̀ bọ́ tá ti débẹ̀ ká ṣe kí ni o ká mú ojú rẹ̀ ká dẹ alẹ́ ojú yẹn ká dàbò padà ojú rẹ̀ lè pàdé ọlọ́run ló wọ́n láti bẹ̀rẹ̀ yọ́sà náà nínú nǹkan tí wọ́n ń ṣàwọ́ká ní sọ rahimahullahu ta'ala tí a yìí ma jẹ́ kọ̀rọ̀ ọ̀rùn fẹ́ mi láti bọ́ bí ti máa gbìn sọ̀kọ̀ ní ilé rí nira tí èèyàn máa ní nígbà tí ẹ̀mí fẹ́ bọ́ ṣùgbọ́n káwọn bá dé ìnà pẹ̀lú ìyẹn náà lálàáfíà tẹ́ bá wo page twenty tí mo sọ lẹ́ẹ̀kan yẹn tí a kà nínú àṣìkámìlì jànáìz yẹn ọ̀rọ̀ wípé kíka yàṣún lọ́dọ̀ òkú kò sí kíni kò lálàáfíà wà ń bẹ̀

onítàsáhùlù fi pẹ̀tẹ̀sọ̀ṣẹ́ wallahu ta'ala ala wa alam hadith yẹn lédè kúkúrú kò sékí ní kọ̀ lálàáfíà so nínú àwọn nǹkan tá à ń sọ ìtumọ̀ rẹ̀ ní pé ó ti di nǹkan méjì tá ayọ̀pọ̀ mbẹ̀ alákọ̀ọ́kọ́ òní pé kálá kọjú òkú sí kíblà ayọ̀pọ̀ mbẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní pé kálá ka yàásùn á ni ó ayọ̀pọ̀ mbẹ̀ nínú ẹ̀kọ́ tó tẹ̀lé ọ̀rọ̀ àwọn àṣìkáàmù bàdìmọ́sìnkú òun ni dára tó bí tẹ̀jìhìnzì agbọ́dọ̀ yára agbọ́dọ̀ yára aiki ìdókòdó kálọ̀ ọmọ rẹ̀ kan bẹ́ ń kàfàlìsà ọmọ rẹ̀ kan bẹ lábújá ọmọ rẹ̀ kan bẹ níbi kan káwá ní pé ọmọ rẹ̀ ń ń bẹ̀ kí ni o agbọ́dọ̀ bẹ̀rẹ̀ bá palẹ̀ máa bá lọ bu àṣírí ló fà tó jẹ́ pé òkú mi ò fún wọ́n ní láti tó wúbọ̀ mú wọ́n tó wúbọ̀ létí wọ́n tó wúbọ̀ nítorí wọ́n sọ nǹkan máa ń jì nítorí pé nǹkan ọmọ jáde ńlẹ̀ gbogbo owó ara èmi yóò ti máa rùn èmi ọmọ sán mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò dá ká máa rírù nǹkan bá lára rẹ̀ ó yẹ ká tètè palẹ̀ rẹ̀ mọ́ ká lọ sí kíni o ká lọ sún eléyẹn náà dẹ̀ ni ẹ̀rí wà fún tó ṣe yí pé àwọn àhàdíìsù ti ń bẹ lórí rẹ̀ ó ṣe kíni o ọ̀pọ̀ rẹ̀ pẹ̀tẹ̀ẹ̀ ọ̀pọ̀ rẹpẹtẹ ọlọ́run wọlá ìtúbẹ̀ yọ sànù ọyọ́ sì fi wá sí kọ̀ǹgẹ̀ dáadáa so anábà muhammad sallallahu alayhi wa alihi wa sallama nínú àwọn àhàdíìsù tó pọ̀ so ó gbà wá yanjú ó sì pa wá láṣẹ wípé ká máa tètè sí kíni o ká máa tètè lọ sìnkú àwọn àhàdíìsì yìí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àárí nínú àṣìkàmú aljanayi tí ó kí ta bá ní gbogbo ẹ̀ láàmàkà tí ó tààrà ní àmọ̀ kan a sì mọ́ sọ gbà àwọn ẹ̀rí tó wà ń bẹ̀ yóò fẹ́ pẹ́jẹ ṣùgbẹ́ jẹ́ sọ hadith ẹ̀yọ̀ kan tó kọ́ mọ́ sí wípé àṣọ ẹ̀rí kankan níbẹ̀ yẹn náà ó náà ní wípé Talha ibn ó fàátàwò nàbí gbàtà anábi sallallahu alaihi wa sallam tó débẹ̀ anábi sallallahu alaihi wa sallam ní iní láàárọ̀ tọ́lá ilá kọ̀dẹ̀ hajjá tàbí ìlmọ̀ mo ti ń wo ẹni yìí ní ìròpélé ọ̀sẹ̀ mi máa wò eléyìí ń lọ eléyìí ń lọ hadisi ilé ẹnukùn ṣùgbọ́n ìwáyà mi ń bẹ tó ṣe wípé ọlá àlàáfíà sàánẹ́sọ́lá alẹ́wàlẹ́wọ̀sọ́lá tó bá wá ṣe yí pé ó padà wá kú ẹ wá sọ fún mi kẹ́ tó sin o wà á àdìlù ẹ̀sì yára ìmọ̀jọ pẹ́ ìmọ̀jọ pẹ́ sóti níbí yìí nínú kòtẹ́ níbi torí ẹlòmínú wa lè rírí wáyà mi kọjọ́ kí wà á jìlú ló wà mẹ́ mo rò pàlàyé mi tí ìyẹn ni tàbí ìdí mo torí pé òkú mùsùlùmí

ó ti ṣe bẹ́ẹ̀ ní òní iná tó dákú lọ́wọ́ jù náà mi tá a ti ń wẹ̀ lọ́wọ́ ló ti tá wọn tí ó bá tún jí òní ló dìdùn ọ̀run tó ṣe bẹ́ẹ̀ ó tún lọ́dún márùn-ún mi lẹ́yìn rẹ̀ ẹ̀já ṣe sùúrù ni o ti dúnrún lọ rántí níbi ọdún bíi mẹ́wàá sẹ́yìn ó tún ṣe bẹ́ẹ̀ náà a ti ń wé lásọ gan a máa tá lókun lẹ́sẹ̀ báyìí ìpálọ́gbẹ́ni tí ń tá lókun lápèjúwe ni o sọ́ìbà àyàfi tó bá ṣe wípé àwọ̀ ike possibility ó sì sẹ̀mí kọ wà káwọ̀ ẹ̀dá ṣe sùúrù jẹ káwọ̀ wípé ṣé yóò jì àbí òní ìyẹn wà máa jẹ́ ike tó bá yẹ pé àwọn tí ò ní ṣẹ́bọ̀rọ̀ nípa bá a ṣe mẹ́ ní ó kú lọ́wọ́ àmẹ́ mo rẹ̀ pàrọ̀ ayé mi jẹ́ tó lẹ́ni bá ní ṣẹ́bọ̀rọ̀ nípa bá ní tó bá ti rẹ́ni tó kú yóò ti mọ̀ pẹ́lẹ̀ jẹ́ tàbí láyé òde òní àwọn adìhíza wà àwọn irinṣẹ́ wà gẹ́gẹ́ tí wọ́n bá ti gbé sí ẹni tí ò bá sẹ́mi lára rẹ̀ mọ́ ó ti mọ̀ pẹ́lẹ̀ yìí kò sẹ́mi lára rẹ̀ mọ́ tọ́yìb um, nínú àwọn nǹkan tá a jọ lọ ṣe fókù òun ni wàlùkọ̀dọ́ olùdá ìnìyàn gbèsè rẹ̀ àjọlọ̀ lè bá san ká tètè san torí kí a gbọ́dọ̀ san gbèsè yẹn síwájú kí wọ́n tó sin ẹ mọ̀ jí ìdí ni kí àwọn tí wọ́n bá san gbèsè wọn bẹ́ẹ̀ ṣe pàánà bí èké wọn sí wọn lára nípìnlẹ̀ Islam mo rò pálá yẹn mi ti ó túmọ̀ sí wípé bókù bá ti ń kú báyìí bí ọba kọ gbèsè tó jẹ sí káìtẹ̀ lọ fàyọ káìtẹ̀ lọ sùn torí kíká padà máa kírun sí láàgan àwọn ní ìmọ̀ sọ wípé ẹni tó bá jẹ́ mọ̀ mú àgbà máa àfànà káwọn máa ṣe káwọn yẹn ká kírun sí lára àlẹ́bí sọ pé ká má kírun sí làbọ̀ yóò yẹra yóò yẹra ṣùgbọ́n nígbà tó padà yá sáwò ànábì ń padà ń bá wọn san àwọn gbèsè yẹn láti ibẹ̀ tìlẹ̀ máa nke èmi gẹ́gẹ́ mọ́ wà àkóso ojú mùsùlùmí mùsùlùmí tó bá kú tó bá jẹ gbèsè ẹ sọ fún mi kàbà san tí ó bá jẹ́ tí ó bá san nínú ẹbí ẹ̀ anábi sallallahu alaihi wa sallam nínú àwọn ìgbàwà mi ó mọ́ ń ṣe kí ni ohun wọ́n bá wọn sùn nínú ẹ̀kọ́ tí ń bẹ fún ẹni tó fẹ́ kú òun ni wípé tàbí ẹni tó kú jàre nínú ẹ̀kọ́ tó àjọ̀dọ̀ mójútó ní títà bá dọ́dọ̀ rẹ̀ tàrí pé ẹ̀mí èèyàn ti bọ́ ó ti kú the next thing tó yẹ ká ṣe lẹ́yìn tá a pa ojú rẹ̀ dé tán wọ́n ní pé ká wọ aṣọ kan tó tóbi tó lè gba gbogbo ara rẹ̀ ká dàbò mo rò pálá yẹn mi dé káfà yẹn aṣọ yẹn bò látòrí báyìí dẹ́sẹ̀ débi kẹ́nìkan kan ò ní wọn ní rí ma ẹ̀rẹ̀ ìpàmì yẹn máa ń ṣe bẹ́ẹ̀ bí ìdàgbà so ká dá sọ́bù nítorí pé bẹ́ẹ̀ ni àwọn sàhábà ti ṣe pẹ̀lú anábà Muhammad sallallahu alaihi wasallam sìgbọ́n tá anábì sallallahu alaihi wasallam tó kú àwọn sàbẹ́ wọn wá àsọ̀kà funfun tó nílà wọ́n sì dáàbò ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìyẹn náà ni ìlànà tó dáa gbogbo ẹni tí ó bá ti kú tàbá ti rí pé ẹ̀mí rẹ̀ bọ́ káṣe kí ni ọ̀ká mú aṣọ ká dáàbò àyàfi àyàfi àwọn kan ń bẹ tó ṣe pé ànábì wa sallallahu alayhi wa sallam ọkọ̀ ká nǹkan bò wọn lójú àtórí wọn lẹ́ni tó kú sójú ọ̀nà ṣẹ̀kọ́ àwọn tí wọ́n bá kú sójú ọ̀nà ọlọ́run aṣọ wọn tí wọ́n wọ̀ tí wọ́n kú sí òun náà ni wọ́n fi ṣe kíni o ọ̀nà wọn fi ṣe wọn so èyàn ní ìdásọ bà wọn lójú èyàn ní ìdásọ bà wọn ní orí ibi tí wọ́n kú sí wọn èsì ìgbókù wọn wálé ibi tí wọ́n kú sí náà ni wọ́n ṣe kíni o ni wọ́n sí wọn àṣà àyàfihàn níbọ̀ àyàfihàn pàtàkì so tá a bá ti ń ka àwọn àbọ̀ àbúta ń ka yìí ká máa kọ́ bí ìfà òbí káfà sọ̀gbọ̀n sálàyé mi fi wọ̀yàjúúzú tẹ́kọ̀bí ìlúhò nínú nǹkan tó lẹ́tọ̀ òun ni pé kíyàn fẹnu kò ó lára kíyàn kìíṣẹ́ sì kíyàn máa ògbà ẹni tó ti kú kíyàn máa kìíṣẹ́ nítorí pé anábà Muhammad sallallahu alaihi wa sallam kíyà bó ṣe wà ní àwọn ìgbà wa hadith ó ṣe bẹ́ẹ̀ pẹ̀lú sahabi jọ́ ń pè ní Usman bin Mazun wọ́n nígbà tó kú ànábì sallallahu alaihi wa sallam kọ bàlá rẹ̀ eléyẹn ṣùgbọ́n nínú sahih tí ó sí iyèméjì ń bẹ oníkẹ́ngbà tábù bá kiri radiyallahu anhu tó wọlé tó ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam tó dẹ̀ rí wípé ànábì sallallahu alaihi wa sallam ti kú ara nǹkan tó ṣe òní wípé ó fẹnu kó ànábì so tí òkú bá kú a lè ṣe kí ni o a lè ṣe gẹ́ ni a lè fẹ́nu kó náà bákan náà nínú àwọn ẹ̀kọ́ tó ní ṣe pẹ̀lú ahkamu al-muhtadar ó ní kí wa ala al-maridi an yuhsina dhanna tí èèyàn tó bá fẹ́ kú nínú nǹkan tí mùsùlùmí gbọdọ̀ mójútó ni pé kò gbọ́dọ̀ máa wá jẹ́ pé kò wá ní kankan tí wọ́n ń bẹ lẹ́mìí rẹ̀ mọ́ ju àṣẹ ètò rẹ̀ lọ kó wá mọ̀ rò pé ah, ọlọ́run ó jẹun ya rárá ní ọ̀nà tó dáa pẹ̀lú ọlọ́run ní tó dáa jùlọ òun ni pé kéèyàn òkú kéèyàn sì wà láàrin alkhawfu warraja ẹni tó bá wà láàrin alkhawfu warraja nígbà tó fẹ́ pò lọ dájú torí pé ẹnìkan ò ní wà bẹ́ẹ̀ àyàfi kó ṣe wípé tí ń bẹ̀rù yẹn ọlọ́run bó fi lọ́kàn palẹ̀ ń bẹ̀ yẹ́bà náà sọ́lá aléwàlẹ̀ ọ̀sán ti sọ so n ti ń bẹ̀rù ọlọ́run fi lọ́kàn balẹ̀ ń so n tí sì ń kan nínú dáadáa yẹn ọlọ́run bọ́ bàtọ́ yóò ṣe ni o yóò ṣe fún so ṣùgbọ́n kí yẹn wá náà níbi àánú ọlọ́run bẹ́ẹ̀ kọ́ lẹ́yìn ìgbà náà tó ti dé sí ti rí i pé òun ń lọ nínú nǹkan tó yẹ kó mójútó ni kébọ̀ ni ó sì túbà lọ sí ọ̀dọ̀ sọ kó wa máa o ṣùgbọ́n gbogbo ìwọ̀ kó túbà lọ sọ́dọ̀ ọlọ́run bọ̀bà tó láríga lẹ́yìn yẹn gbogbo ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ọ̀yẹ̀tọ̀ kọ́ lọ sọ àǹkú lè máa halẹ̀ yìí gbogbo ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ti ń bẹ lọ́wọ́ rẹ̀ kó ti so tá bá lọ wo àṣìkámìlì jànáyìí tá lọ

máa ń kí àná ìdáhù nàdùlámàtì ẹni tó bá ní àbòsí kan tó ṣe lè àkí fọ́mà yá rẹ̀ mùsùlùmí mi ní rí bèhí bóyọ bọ́ malabi rẹ̀ jẹ́ ìtẹ́nu àwọn èèyàn tí ó wúwo ń bẹ̀ ní ìsìn mọ́ àwọn máàlì àbó jàǹbá rẹ̀ níbi owó fọ́líyọ̀ àjìhá ìlẹ́yìn kó rí bó ń dá padà fún wọn kọbílá àyà àti àyà òmìnir kìyàmù kó tọ́ di kọ́dọ̀ alkìyàmù ṣe kí ni yóò dé ọjọ́ tó ṣe é kí láyọ́kọ̀ bá lò fún yèdì náà rùn wà láàjì rahamun ọ̀sẹ̀ tí ó gbòó lọ́wọ́ rẹ̀ fún owó lágbájá ni mo fẹ́ dà padà bọ̀ sówó níbo ni wọ́n gún ti owó in kana lahu amalun salihun ukhidha minhu tó bá níṣẹ́ dáadáa tó ṣe ń tọ̀wọ́ wà ìyá sahibahu díẹ̀ dáadáa rẹ̀ tí ojú dáadáa rẹ̀ ọ̀bá wá tiẹ̀ sí lẹ́gbẹ̀ẹ́ èèyàn bú nìyẹn ó ti dáa kò sẹ́ni tí máa wáyé tí ẹni ní kùdìẹ̀kùdìẹ̀ tó ṣe ẹni ọ̀sẹ̀ àbòsí fún wọn máa múnú ṣe yá àti ẹ̀bá wọn máa jà má tiẹ̀ ni tòtọ́ wáyé pé àárín gbogbo náà lọ́wọ́ àtẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò wá máa lọ sàlẹ̀ rẹ̀ náà kọ́ ọlọ́jọ́ rẹ̀ kó sànù wa gbogbo wa láàrín ti hadithu àtẹ̀dẹ̀rọ̀ náà wal muflis sẹ́mi ni ó ṣòfò sẹ́mi aláìní àkọọ́lù al muflis fina man la darahima lahu wala àwọn sàbẹ́ ní kí a ẹgbẹ́ ni tí ó bá ló ń jẹ tí ó sì ló lọ́wọ́ ebó òun ní jẹ́ aláìní ó ń lò tó sí anábísọ́ láàlẹ́ wàlẹ̀ ọ̀sọ́lá ń sọ kí nàìjíríà mọ́ fòlì ìsàmì ummati ẹnìkan ò tó sí nínú ìjọ mi bí ẹni tí mo fẹ́ sọ yìí ò tó sí inú ìjọ yìí ń mọ̀ yìí ò nìyí òun ni yá ti yá mọ́ pé yá àmọ́tì òun ẹni tí ó wà lọ́jọ́ ọgbìn dèbí sọ́lá àti yóò kírun pé wọ́n sì yá àmì yóò àwẹ̀ pé wà zakia àti yóò tún yọ zakia ọ̀yá àti ìkọ́dí sàtàmà ha àtàsí gbogbo ẹni báyìí jọba wàkọ́dà fà ha ó parọ́ kan wa máa ha àdá ó jẹ́wọ́ ẹnìkan láìlẹ́tọ̀ọ́ wàsáfákẹ́ àdámà ha àdá ó bí ó ṣe pa alágbájá ó mà sí òun ló dẹ̀jẹ́ nìkan lẹ̀ wàdọ́rọ̀bà ha àdá ó nẹ nìkan láìlẹ́tọ̀ọ́ fàyọ́tọ̀ ha àdá min hasanatihi wà ha ó ní ẹbùnú dáadáa rẹ̀ fẹ́lẹ̀ ẹbùnú dáadáa rẹ̀ fẹ́lẹ̀ ẹbùnú dáadáa rẹ̀ fẹ́lẹ̀ fàyìnfàníyà ti tí dáadáa bá wá tán kó tó san gbèsè tó jẹ tán ó kéda mínú kọ̀kọ́ yá hùn fàtó rí ha ti àlẹ́ yìí wọ́n mọ̀ mú àṣìṣe àwọn ẹ̀bá ìwọ́n mọ̀ dà létí ẹni tó mọ̀ tó rí ha fi ń dà lẹ́yìn ìgbà náà ọ̀rọ̀ rẹ̀ wà já sí náà àdíṣù mọ́ mùsùlùmí ni tó sì lálàáfíà ẹja fọ́lẹ́sà sàmàdì náà rún wàlá dirham lọ́jọ́ alìkìyàmà kò sówó góòdì kò sówó fàdákà o walakin alhassanatu wasayya so pẹ̀lú gọ́lọ̀ tó bá di ọ̀la ọ̀rọ̀ bú láti máa ń wé òkú òun lásọ ọlọ́run bọ́ sọ àjọyọ̀ lọ yíṣẹ́ àti kò